This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. الحمد لله المنعم بآلاء المتفضل بنعماء الذي لم يزل متفردا بصفاته وأسمائه أنزل الكتاب على عبده ورسوله وقدوته محمد عليه أفضل الصلاة والتسليم بين فيه الحلال والحرام وكرر فيه المواعظ والقصص للإفهام وجعل القرآن ظاهرا للسامعين مفهوما للمتذكرين بين خفي على المتوسمين أنزله بلسان عربي مبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون واشهد ان نبينا محمدا عبده ورسوله قائد الغر الميامين امام المجاهدين ادى الامانه ونصح الامه واعز الامه وجاهد في الله حق جهاده حتى اتاه اليقين اللهم فصل وسلم وبارك وانعم على هذا النبي الرحمه وعلى اله وصحبه اجمعين يا قوم يا كنت اجمعين oyi ka anyị zika ya ka anyị nwa ka abịa wala na ka o mori ihe ke dọkị ahịkọ bụ sọnị ahịkọ awọ ya bụ sọnị ahịkọ awọ ọrịa dị ama ahịkọ awọ ọta dịrị ọhụrụ ahịkọ mụ na ọdọ ọhụrụ mụrụ ọnụ tiri ameda asịrị ahịkawe ire ọzọ eta miga ahịtịrịanị onye papa nọwe ịsọ na abụrụ kọwa me du ihe pete tiniri ire iman dọọ ịdọwọ katọ ntụwa ị na-abụ mee ogwawan oyiten je reso dinyo no ame da su yenyi ogwatan oyisho gummo hu wo mori tin sai beneni ma he ona naika mesu ni dusumin mesu hu no wa nene anyị anaghị ka dere ite ụtọ ka na atọ

ayi kɛzɛ kɔnɛ nyawɛ wana ka ahɛkɛ o kun aba ah, hɛkɛ o wana yi ni awɛ awɔ suhu ana ko omori yi o hɛkɛn omori bana yara pooro ɛnyɛ wɔn sɛn na agbawɔ ɛyɛdɔ yi ma ɔyi kusala inira hɔ ɔyi ta awɔ hɛkɔ yi wɔ ma inu wɔn a ah, kaka ɛhyɛ awɔ ɛhin nɔnyi ana kɔn na ahyɛ ɔn tun wɔ sɛlɛm kaba tiw tusu kaba ahyɛ awɔ ra azatu anahika ọrịọgwụ ina ọ nanan ọnụ mụ na ọma eti nan ọzọ n'ihi ma ina ọ ihe da mụ na ọsọme eti nwa ne jere kọri ka ọrụ ka bawu n'ere ka abịrị anyị ranyị inawe enyi na enure enu esi duwa dọka inawe dọrọ gẹnwu wa mahike wa akusala wa asa asomori hi wezi kwa na abisanu wa ko ko zaguru muri do wa me duwe ka agara malati menehi o des ko no ko muri subhanahu wa ta'ala abano ono na ka ka wo me na we kena ka me a ke ono ga me poro muri ba subhanahu wa ta'ala na we bana me na we bana a me abi malaysia yɔrɔ náà kɛmɛ ni hin ina wɛ wana rama bɔyɛ ni malaysia ku malaysia si ma jiro rɔ. abara yake sana hisala umuri subhanahu wa ta'ala kai sele yesele sala yako atisala buna kana ana salatul asr di ya je ya kusala ya je tere asikure ka asiyin umuri subhanahu wa ta'ala kama heona ko dawo wa kusalla ni wa su oku dunku wa si be kete yo muri ni do ba ke oni do wa mu bro izani o wa re gudo no muri o muri subhanahu wa ta'ala da kan ka azan ne bana gahi awre mana ne bi ni maso korome da ka o ko na e gahi ko we ka dure ka alanyi sala e e ne ku shehu e ku shoje nu man e ku ko da ka o yi isha ne ko na-asa sa sa umuri kinu wana golete eni eh, ba ngunya na he qaya umuri eh, na do he mira unen umuri ka yamul qiyama ene yine na ba he musira e yana ozo ne wan enyo na ba mugo mo ozo ne wan na je do defending da ene na ene aljanna de ya mun ni nausi sa ko ni wangunya na jin de na ka ka wa seme lam nakum minal musallin ago ke ya ino na agwabo salaiko awinawo awinawe onto mu sallallahu alaihi wasallam kala to na jine nene to na kusalan to ke ne awame me modu lori awame nan tinde tumi anu na ina na kusalan mallasi in hadisa na ki buhari o muslim modawe aba darehi yo tinal janna agure non kene una wa memla unitinan awasadun tumu sallallahu alaihi wasallam in hadisa na ki mamu muslim modawe ọka bata ọrẹ nini ni maa zọ ahụ ni ẹsẹ náà ka wàá mi ń domori yìí si nyìí akọwa ni kòóze domori àti kùdíà ni hẹrẹ domori yìí dábẹ́ ni ka inde ọ̀ntúnmùrì sọlọ́sọlọ́m ọ̀ntúnmùrì káwá kẹ wàá sọ̀rọ̀ ni isbagul wudu ọ̀yìn mà lọ alábẹ́tsẹ́wẹ́tsẹ́ alọ alábẹ́tsẹ́wẹ́tsẹ́ án kàmẹ́kàmẹ́ ẹ wà wọn náà jẹ wàá ṣe nyi do wàá jágo wọ́n máa ń ṣe ń tẹ́nu kan eye onwe turenyi duman tura ba ohirau aya ni nawe kene on to mun sallah mele ko do turenyi ohirau eye wo bi e o se gbego me turenyi amani pamani so wori kenyi numani ba he ndo ba ka ba ne daga ko aja gwa kenyi doka do ajinya go ba ko ro he on dan wa man so wori man me sɔndɔn ne ti nyɛŋu don ne ti nyɛŋu wɔ ɛmɛ na jɛ kusala enyimɛnuwe zaa ni dɛ tɛrɛ de sɔ awo sanwɛ de sɔ awo ra go jɛ tɛrɛ ɛkɔsɔmɔ yi sa kalu alɔ mɛ ankuma sayi kɔsɔrɔ ri ana tu se tɛwɛ na re hin yɛrɛ ahe so wɔn wɔsi ndu ajago wɔn mɛ nke ndu ajago aa k'a kɔ ama ni mɛ an tó na sɔlɔ sɔndɔn ma ni mɛ na ma su yɛ wɛ bilahi la sunna o oh, ala se tɔn tureni on to mazana ke isbagul wudu ay man wala be tuwete onyi wa kasratul khuta ila al masajid ati oy hurazu sanini mallasi wani mallasi dura ban ala hisala dora na aso ina na kaka ona so lada ben ijo atu da kure kai ere kudote da kure kono zon honan dole o kala hisala sadaka dere ka asan bi akwụkwọ wabem anya na maneka da misi ya yattakhizun al-din la'iban wa lahwa da ya zaddi nan juzi oziri ho hinan ruzi yeye uzahe ewa nani na wa bani wantizaru sala ba'da sala atezi sala yin nan sala sa esen nan ese to mun to ọkọmaka ni sanu wa amene ne akɔbɛ nwa amene domori hi nyie ya ɔnye domori akuda ni hɛrɛ yi domori hi do abadua domori hi dɔ ɔka ɔnye ɔyɛ ma lɔla bɛ kyerɛkyerɛ ɛba osɔyi na ŋma lɛsi ko ɛwɔ anaani ɛwɔ vaani asɔto atɔ yie di sala ejie sala do ahe imaamu ahe imaamu ahe yɛ. hadith ṣọ̀sán tó mọ̀ sọ̀lá ọ̀sẹ̀lẹ̀ nǹkan tó náà ẹ̀kọ́ ìyá tẹ̀sí ó lọ́dọ̀ àkọsálà bí ìyá tẹ̀sí ẹ̀ náà sọ̀dọ̀ àkọsálà every second bana mi sẹ́yìn náà ó dákùdí àwọn ìhẹ́rẹ́ ìdòmùrí yìí every second lọ́nà àtúmọ̀ lẹ́sẹ̀ ìrìsàlà dákùdí àwọn ìhẹ́rẹ́ ìdòmùrí yìí dènyìn ìrì àwọ̀ dènyìn màláìkẹ̀ ní abẹ́dúrà ó ka òmùrí ìjẹ́rẹ́ yìí kuma di malaika na masalatu amma agota aljahlu biddin ọzọrọ ọgbọ náà mẹkọ ni kẹni dé sika ẹyà mẹyọ mẹrọ not ọmọ mọ kẹmìrì mẹka ọyẹ sàrọ dàkọ ọyẹ léètì yọ dáhùn yẹ léètì yọ àkókò wọ́n yìí sáhùn wọ́n yìí sáhùn yẹn náà wọ́n yìí sáhùn yẹn náà ẹ̀kẹ́ yìí sáhùn ọ̀rọ̀ náà ṣọ́gbọ̀n hàn náà. ọ̀n tó mọ̀ sọ̀rọ̀ sọ́lá nǹkan yìí náà ni jésù sálẹ̀ yín náà ń nọ́ sáà wọ́n máa ń mẹ̀sẹ̀ nẹ́nu wọ́n tún mú ríkà ọ̀sán náà níbi rìbá ọ̀sán náà níbi rìbá fàzálìkùm rìbá ànáka ọ̀sáhì rìbá. oyi sẹ́ri frontier ekoroko mọ̀rí yìí wíwẹ́ sẹ́ri bọ́dà wọ́n tún mú ríkà ẹni sẹ́ri bọ́dà wọ́n tún mú rí. ohun tó ṣòwò ẹnu kékeré ọ̀ka yìí àbí ẹgbẹ́ ẹnu kó mú rí àkọsálà dáhìn rẹ̀ kì í ṣe pé wà nǹkan tọ́ àányẹ̀rẹ̀ wẹ̀ ìwé dìfẹ́ǹdì ni ọ̀ntọ́ mọ̀rí kẹ́ eh, ẹ̀yà nkònyà ẹ̀nẹ́ dùdù cheku èdùdú mi cheku ní rìbát ọ̀rọ̀ àmẹ́ haramu káwọn náà ńlá yọ̀dá sábìn mẹ́mi rìbát ọ̀ntọ́ mọ̀rí kẹ́ eh, ọ̀yẹ́ mani ọ̀sẹ̀ nẹ́ni iṣẹ́ ẹ̀tọ́ náà فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط أو كما قال رسول الله صلى الله عليه وسلم amúlẹ̀ náà mísàlá abábu yàgbọ́n náà kẹ́ẹ̀dọ́ kẹsí ẹ̀kọ́ nínú abúmẹ̀ tó rú dẹ́ gẹ́rẹ́ omi subhanahu wa ta'ala kuma yawmal qiyama isi papa ne be husan enu koro na salan abu hurairah di hadisi be ina des na ka tirmizi nisa'i hakim ahmad daraba ni sahihu jami on to murid sallallahu alaihi wasallam kisi papa ne be husan yawmal qiyama anaba me washilan ona be salan sala wo si jetere oka aflaha wa anja ọ̀rọ̀ náà aflaha ọ̀ṣọ́gòrè ọ̀nàrà successful wà anja ọ̀nọ́sí ha wà in fasadat sálá wọ́n yí kẹ́kẹ́ ní mú yọ́ malkiyama ọkọ̀ ọ̀nà fọkọ̀dù họ́ọ̀bà wà họ́sìrọ̀ ọ̀rọ̀ náà sùrùwò jí lẹ́yìn kúmà ọ̀rọ̀ náà yíyọrọ àmẹ́ múyàn ọ̀dọ̀ ọ̀húrẹ́ ẹ̀ má sálá máa hẹ̀ àgbáwáyé kàmíkà wà láàyè ẹ̀sẹ̀lá ìpẹ́ ní ọ̀rọ̀ yẹn yìí máa hẹ́ kọ̀rọ̀ ọ̀nà wa masiri duka ya kusalare maun en sanya me en sanya me ya kusalare maun nam tulatu bati na kwa se kumuri muri muri on muri yonu en sanya me yes ku to jono no hore wo abe ro ka wa nya mi nyewe e kide ijiju ma dije idi an ya ni la kusalare man e azana masiri wa kusalare man wenyi une netan an kuma sala weri utojo da mai bonon aka me e ya bẹni ma ẹrin mọ́tò náà òun náà jẹ́ náà ẹ̀kọ́ mẹ̀jọ àánú àní òun mo bá láìbẹ̀lì yìí náà àní tí ìrẹ́mọ́ kò gbẹ̀rún àwọn ẹ̀kẹ́ àkàrẹ́ ní last last about one week plus àti iye náà rùn àmẹ́ ti orí ẹ̀bù ọ̀nà ìrà rẹ̀ nìyẹn náà ẹ̀ difference ọ̀nyọ́ ọ̀nyọ́ rẹ̀ ni òun mo ti kẹ́ akutọ́lá rẹ̀ náà ọ̀hún náà mà sí rí bí man ọ̀hún mo ti kẹ́ bó mẹ́rin náà ẹ̀yà akutọ́lá rẹ̀ man rẹ̀ ọ̀nyọ́ mẹ́bọ̀ nyán àdúgbò náà like wono need izu ọrọ inani eh eh ama agwe kehi ke aseresa wa wa aseresa ni sanara wo da mai bone re masima he ago yaro koko di ere la dị ma di akoi at least it's better kama nitoshe wei than kasemi nyesa la boboro ini supo wa awore misala ana ekowa meka imanya oyihe ẹsẹ pọ ọba abẹ quran azayara kó quran azayara dọ̀rí kọsan azayara kó quran wàzí tinye nkọ́nà kọsan omori sọ wọn wọ ta'ala ọkọ walakọd walakọd wa bikọsm la bikọsm kọd bitawkid amurika ọ̀nà ṣeku ofeera de muri yekun ka pataki taara omuri yoshi ko ehibe do stress anin ka yassarna alqur'ana lizikr isana he qur'an mana me koro ovoiro oyi tama ya muri ma roka abona oyi bodo tola onye nwani shodo oka do si tama ya muri amma do muri kifa hal min mudakir anyi ne wa onin ɛne ti nyɛ wɔn esi mɛ anyi ne wɔn ne ti nyɛ na kɔfa anyi ne wɔn ne ti na yutuman anyi azɔ ti nyɛ nkɔ na kɔfa no is very unfortunate very very unfortunate ɛyɛ e, naa zɔrɔ koran ne koro no naayɛ ana zɛ e ka ani dan ejan kewu kewu rɛ so kewu rɛ so kewu abẹ́ni ah, mori dìkẹ́ náà àmì wọn bẹ́ẹ̀ nìyẹn àbẹ́ni sọ́ọ̀kì náà ni wàá kọ́ kòkòrò àná àkà abẹ́ gọ̀mà nínú yíwé yíwé yóò sì ní náà na náà ẹ̀ ẹ̀ ka nà kọ́ sàn bẹ́jìké wọ́n ilé kìí ozó yìí bẹ́jìké ọ̀ yìí kí ike wọn ní ike yàrá bí àkà náà ni àsìkò yìí náà àgùkà omorara mekọwala ada karịrị anwụ anwụ agwa wee wee kesu kedu a ya kụmụ ya wee kuwosi ebe ya zakwa ọsọ kwara na-edo ka aka nye onye ọrụ nwa adajọ enyi omori ka ọtọ ka eche ene e kuwosi wọdọ akwụkwọ onye sama vajin wee kwenye sọ kwara mere ya kụmụri ha bụ akwụrọ ba na ma etere akara ndị aka doka allahu akbar duwa ọ̀sẹ̀ kò ní ń gbà ìzì yá kó mórí àbọ̀ sẹ́mẹ̀ èkì koran dé kọ́sà ni di àzọ́ yẹn tọ́ náà kó àzọ́ ọ̀sẹ̀ ó nyẹ ìdá káàkà mala, mọ́là gbẹ̀rẹ̀mọ́ká ní ìwà ẹ̀tọ́ àkàtà mu wọ́n kéde ẹni ẹ̀dá mà kọ́rẹ́pù tọ́lá wọ́n àṣẹ ẹ̀nà oyéwu àbọ̀ oyéwu oyéwu àsúwùsè onuwu ìbàdàn ọmọdé ọmọ mi kọ́ máa bọ́ òkú àrùn máa bọ́ àrùn dì máa dọ̀ lọ́wọ́ yẹn dọ̀ yẹn. baaka kẹrẹ ya náà nìyẹn ìdá náà sì ń a kú kàm kò émò émì òye màsímù sí ọ̀n tó mọ̀rí sọ̀lọ́lá ọ̀lẹ̀ sọ̀lá àwọn mẹ́rẹ̀ dẹ́sà bíi ní eríire nẹ́ka yìí ọ̀n tó mọ̀rí lìmá sábẹ́ sádùn màrẹ́ mẹ́dọ̀rẹ́ ìsílẹ̀ ní wọn. quran quran quran Quran ọ mịkọcha nwa ọnyụkata gụkwa ụwa ya ọrịa Quran ọnọbi ịsana kaka ụwa ọhụrụ nọ na-ehu n'ebe Quran ọ oh, mara je ọ oh, mara dodo oh, ọ mara uye ọ mara ya Quran ụwa erin agọbọ ọ bụ na aka na ọsọ Quran dọ nọ ya dị mma na gbaa asịna nke ọ na-eto ụwa na ọnụ agwawọ Quran nọ ọsọ la ọ ọnụ ọbọrọ tụrụ na kaka enyi m nọ asị ha hụ na nụ aba ya eh, ka qur'an banayi ni wo murihi ngwe ba qur'an anu me wo ban do murihi do nyanda so nyatu nubai ba ya so ni ku ba won do murihi tanan ya zo nyada ngre zo nyan ago wore ko ala za qur'an do ase mu koron we bi jehun ni wo murihi subhanahu wa ta'ala we ba halaka onímọ̀ èsì kan ọnụ bere muri kare ọnọdụ akwụsala wama ọnọdụ akwụsala dole ka bere ka do muri he ahụ okozo muri we ikan wezi ko muri bere kare wa ku qur'an wada kai kiman wa ku qur'an duwa na ko ete duka be techin e wa jadu wa ko kiseje we e wa jadu wa hala ku qur'an ya wal mudasiri kun fazere wa rabaka wa kabere wasiyaba ka dahere wa mana ka halaka halaka kene wa kuche mwao Quran wa ka duwa ketelen adaka ba aya hiu nyonkan duwa na kwete dumule si eti weyu dumule si dule kanyi message onyi spiritual message onyi different versions of learning ononye huni Quran umuri bana azulusa wako Quran agwa eh ko ya hore wo yere inu hwa wana nan do da dan woni kinu hwa nan ma zo qur'ano nyete eh wo kunu hwa na wo je wo agwa wo ya ku qur'an agwa ku qur'an on to muhammad sallallahu alaihi wasallam qiyam al qiyama woni qur'an ave do wa do wo da qur'an wa do wo da wo su qur'an do wa ni wa eh, kanya na nyo do wo da yawm al qiyama enyi qur'an wa do wo da yawm al qiyama an tumi ka gwawa ya ku qur'an ku qur'an ba be ba bal nai kai ka yawmul qiyamah an zaba ko wa ki sura ba ni suratul baqara ati suratu ali imran kan he ba na be suratul baqara suratu ali imran en he ba be yawmul qiyamah den rumuri ama an kata ni re yawo do muri kanu me de ka muri ama despite that umuri ha da ke ene akure ka yawmul qiyamah suratul bakara wa suratul ali imran weri brother sai mun rasi kene ka ana suratul bakara ka a ah, e ja lo ka e hinan shaitan o de ka ka mun odo hore asa don to sallallahu alaihi wasallam kai wa ke qur'ani ne wa ke suratul bakara aguk onara ji suratul bakara da albarka o yon wa na suratul bakara ta do ma ihi ya yon and don to musa salam ka ona ki suratul baqara ọdọmọ ẹni mo nẹsi ibu in addition na ki imaamu muslim ati tirmidhi ọdọrẹ ọbẹ ẹni buhari wa muslim abdullahi ibn umar radiyallahu anhuma ọ ka akọ ntumu sallallahu salam ka ẹni ni sanna ra jẹlọ sọdọ ayi nan do wa jẹlẹ sọdọ ayi bi sẹ ra bi maa na duwe si kisọ nọ ni miya na ma nyọ dɔka ipaapa ɔnɔbi ɔdunai kaka omuri nso kur'ani omuri ɔsimaiza dɔka ini ɔdo ati ni rahun a kan rahun a kɔ ɔdo islam o sori tɛ kado a jɛlɛ san ka ɔ omuri ɔdɔ mani mani kai omuri ayɔ mamarɛ mi. atɔdunai kaka omori ɔhyɛ kɛhɛɛ ɔno tena ho tɔɔdo da spend dan tozo omori hin ko koko omori hin ɔjealous an ɔɔrɛ mɔtɔ na zezi ka ɔjealous ɔla ɛyi isɛ yi jealous ɛŋu nan ɛɛ ɔdɔn na mani nyɔnu anama nzo zan ayi ma wan kai okpo ɛlu no dɔri la ayi ma wan si si si jealous ɛŋu nan ɔnɔn ɔnɔ ɔdɔ ahorɛ yi agbawo ko koran tete dia ami hijira ahoro koran. agwawo isosa anara ishoga yepete tineso idoka ya mizikir zikiri ya moitama yumuri subhanahu wa ta'ala zikiri ime wallahi ahonori ni ukunai ukunai ukunai anyinai wa mizikir etere do mizikiri ni

zikiri ọnụ akara ya arụkọ ya yi ebe zikiri ọyịkụwa hụrụ achiduwe ji nyete ebe zikiri ọyị nyeze aki zikir ọyị tamaye omorihi ina abume abume bẹmu atamaye omorihi wa ahụnụ nsọ nyere anyị zikiri na ka ọmị wa ajị n'ebe anyị zikiri na ka ọmị o mekwenye ọyị na-edo ọhụrụ ehi aka ọka aka bismillah من mẹ́rin hó توكلت tawakkaltu alala máa ṣàtúrò mọ́rin wàlá haúlà wàlá kú wọ́tá ilà bìlà. wọ́n ní kátó hudu náà wọ̀ inú ni wàá sá allahumma inni a'udhu bika an adilla aw udal aw azilla aw udal aw azlima aw uzlam aw ajuhula aw yujuhala alayya. lọ́sítọ́ abẹ́sẹ̀ ni bisikiri ọ̀n tó mọ̀ sọ̀rọ̀ sáwọn káyà máa ní mẹ́ wa wa dina ne ne ne bu man badu na ni ka o mari ma ko yi sere na wo ko wo di mana di ma be ati mi wo da so da bu ati mi na so da mi e ati na she mi e ati ta da ma na na patem ati mi jamba aruma e ko da na asa da me ka me wa man ka on to mo to da ke di shaitan do we go hi o oh, o ga yo umure da boro jozi ọ̀gáyọ̀ òmúlèrè sèrè àjẹun ọ̀gáyọ̀ hudiya wọ̀wọ́kẹ̀yà òmúlèrè àṣọ́yìnjọ́ òmúlèrè sèrè ní ṣètò ọ̀nà wọn takùmọ̀ nàkà zikir ìjọba àyàtò zikir ìjọba àkọ́tà àbánikọ́sà ní tó múlẹ̀ sọ́kà mẹ́ àbáhàdúwà mẹ́ kùránà ìka zikir sáà náà ìkù zikir la ilaha illallah zikir amne ka ame umur ki juwa la ilaha illallah no wes ka men anya non to muri ka e non every in enenenene o ka ka kisoy la ilaha illallah wahdahu la sharika la lahu almulku lahu alhamd wa huwa ala kulli shay'in qadir mani me 100 echehe enene do mare me uriba on to muri ko na ame wa ame enene ho enene na muri wono da chere ko am kori 100 de nyi akuwa 100 de nyi kozi wa kana lahu hirzan min ash-shaytan ihe no do nyi special protection hunu shaytan hu do muri subhanahu wa ta'ala di zikir man ro non to muri ka menenen da ni ka am oruwan o muri o ka ka mi zikir on to muri ye join di ne de de zikir on to muri ka me de ame wallahi lazim shi zikir ne woli yenye nyoda be shehu nyenye ọdabe omori afrika wasa asani woli omori afrika wasa asani shehu onto tai ti woli ti shehu omori wana tuntu muri ya sallallahu alaihi wasallam ka isun tumu ka wa ma atakum rasul fahuzu abi sunan tumu ya sallallahu ya suwaza de ya me wana ka anya la me kwa me wana asan na ọdan wedan reka zikiri nan oni shehu ankan na mai asan kanan kan na mai asan sanusiya asan tijaniya asan kadiriya wannan kabe ne nun tumun nan asiran abai abai re muhammadiya al islamiyya zikiri mai andan ne on tumun sallallahu alaihi wasallam oka ma karunin ezana ka onyo izahunu koronu menni onye anaghịka ọsụ nini pataki ihu kekere ọnụ kọrọ ọnụ ịdị omori ha ọnụ anaghịka ọnụ wehi ha ọnụ anaka ọnụ na ebe ahụ kekere ịdị omori hi ananya ịla ka ya ewuri ọnụ ya ọnụ wa gị dị emisa ọnụ dị onore emisa ya ọnụ dani ka kai da yar kora man yuban don to muri ka zikrullah imam ahmad da wani musnadan imam tirmidhi da wa ibn majah ago duwe ka ẹ̀rọ eh, ni yàn ọ̀nà dáká kò bá gẹ ànà nǹkan tó múni mẹ̀ká sọlọ sọlọm ọkà ìzá lakitum zahafar ìjọ ọ̀rọ̀ ni yàn bá gẹ ni lóṣù kakọrẹ kọ́ni fasbutu ehe waskurullah tenjani da dami zikiri da dawe nyima cause euron ya ona ba gen anyi zikiri na kare me ezo allahumma bika nasul wa bika najul wa bika nuqatil man alwahid allah jamani medure ki izo ni ya da do mori do mori on nyamba do do ni ablaze de iso iwa ho do wa wahini andaye na mizikiri maroro wurare rajin ara kusa la sakame subhanallah alhamdulillah wallahu akbar subhanallah alhamdulillah allah wadan man meta ti sere abe o ala ka assalamu alaikum warahmatullah assalamu alaikum eh me 2 second azo ko ko taje aina zikr ezikri aya antum rika mane me eh mon kene wa salama kene assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah sakawaka أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أهي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد نغته آية من ندوكات الكرسي آية من ندوك كل أعوذ كل والله أحد كل أعوذ برب الفلك

sálàmà sahabi ni kẹmẹ mẹ kala sálàmà ẹni malasi, wà wà hàn ẹni do àwọn ọ̀dà máa do àwọn ọ̀dà máa kò sọ́n wọn tó bàbẹ̀ wọ́n yẹ kẹ́ ibó rẹ̀ nàn ìdẹ́n àbákọ́ wa ni dáàmà ni nyọ́bọ̀ ẹni the four walls so ọ̀sán náà àtàwọn àkàn subhanallah alhamdulilah adọ́sàn lórí ká danyi urutuwa náà ni mọlẹsi sahabi náà bá hàn ẹni ẹ̀ bọ́ dáa ẹ̀ka sálà kúta azami zikir ẹbí zikiri lábẹ́ ìjẹ́ láìláìláìláwò láìláìláìláwò ẹ̀yẹ wáàkì láìláìláìláwò ànkùn tó mú mi ká wá masalatu yóò tó mú rí sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tó mú rí síbẹ̀ ká mẹ́ ọ́ ní ẹ̀. àgọ́wọ̀ zikiri ọ̀yẹ́mẹ̀ wá mi zikiri ààyè. otu na la abala anyị na anyị na ukene na menyi otu na abala anyị ọzọ mizikiri ọrịka wa mizikiri abala na mbe ya ma etere do nyo ya omorihi duwa abukora duwa esere hụ ni asụmụ asume agozo sa ero omorihi na muri ezi nye ya ko ya kwuo le ama ewon ewon na me no nye wa anyo go mo hin do mi ọ wa so ani bia o na nyo go mo tina he kono ame give na reinforcement bi mana awiri awo muri ha do muri asho ha aban anya bụ nesika abese na sitwa nuwa enyi agwawo ya mizikiri utushawe ndo utuhuin onto muri sallallahu alaihi wasallam aka abu in hadisa na ko o sahih oni ahmad ati tirmizi in hadisa na ke al haris al ashari o dawe hadisa na godo ijan to muri azete don tun rasu salam kuma a koda hannu ne kowa ta mayo murihin wa mu zikiri ne agoka a wannan ta mayo murihi dan mu nasu ya tuwa kuma ne ya tuwa nene fi gudu wal asol mani ya tuwa ne do me e hunun tumuri kare me nene oruwa do re me umana wa na ka me do ame an tumuri ko na ba me wa asma na ka wa asma ko na ka ani bia na ekuwa ya adon je ya adon ne kwa kwechi dezi do ne ka anyi anyi fortress anyi da ka oje nwe ne kunyanguza do li muzon de ne kunyanguza oka awo mere an ori yo mori enyi sanyangu doto ho ne nkati shaitan e zikri yo mori subhanahu wa ta'ala hadithan ora ni sahihu jami agbawo ẹni sọ́nà làásì ìpẹ́ wọn náà wọ́ bí o ti yan títẹ ọ̀yẹ́ mi wọn wọ́ ẹni wọn náà wọ́ bìjì ọ̀bẹ̀rẹ̀ mi ẹni hùn náà wọ̀nyá ọ̀bẹ̀ zikiri ọ̀yẹ́ mi ọgọ́ ààrẹ hìn akẹ́yẹ́ mẹ́mi zikiri dí àwọn ẹ̀kọ́ hìjẹ̀ ẹ̀dá wàá sálà kẹ́nẹ̀ sàlámù alikùsọ ọ̀hàkíjọ wà mẹ́ do ahamadu náà ìka ẹ̀yìn tẹ́ ẹ̀ mẹ́mẹ́ wẹ́rẹ́ subhanallah alhamdulilayi wàlláhu akbar subhanallah alhamdulilayi wàá kẹ́ wọ́ọ̀dù mi tàtẹ́tẹ́rẹ́

wannan nusu da ahlus sunna wal jamaa a ni sa me kuru tenya mu jeni imanyan ni na do wa wa ina ono wono nya ni me da ka azaku me de ya ni katen o ya ina go banyoro na ka mi sare da ina na ni anan abaye ya masewore tunuma we tunuma nabo ya asisa eno siyeri one yare mikoto mna ya magummo yo ya gwenwo bo huni sana ikomuri ose alona ikiyesi hukekere ana wonto muri sallallahu alaihi wasallam oka oka yawm alqiyama ay ba nyol kun kunyana ka omuri ho ba zaka fe do yawm alqiyama aznyo nya de ori muri akara de enyo na translate wa o muri muri awa o o muri he ye o ore ye muri hin ejo muri o ma sin de pe o kara on tun sallam ka wa man kan iwori dole wa abukoro yon mi duwe wa wa man kan iwo ha abukoro yon mi duwe wa bi bang na wa kan iwori dole ka duwe re wororo wa wajadu ma amilu hadiran duwe ameri fi ma wo duwe ri hanu akusala duwe ri hanu yinidi yẹri ẹnu ìyẹn náà mọ̀ bẹ̀rẹ̀ mm. yẹri ẹnu rẹ̀ kọ̀lọ́ sọ́nyà rẹ̀ dúpọ̀ ìwọ̀ dùmá ní eré àrùn gbẹ̀dẹ̀ yẹrẹ ọ̀là kọ̀ǹkọ̀nyà ẹni parallax error ẹni parallax error wẹ̀rẹ̀ àbáni tántán ní ọ̀rọ̀ ọ̀jà à ń tètè wọ́n bẹ̀ nìkan ní ibò hàn yẹri ìyẹn ọ̀nù sọ̀nẹ́ ẹni ẹ̀rọ sẹ́wù yẹri ẹnu ìyẹn ọ̀nù wọ̀nyẹn ní ẹ̀sọ́là duwẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ dùmá ní ẹ̀rẹ̀ nà ẹ̀rà ọ̀ntúnmùrìsì lọ́ọ̀lọ́sọ̀lọ̀ ọkàn náà bá ayọ́mọ̀lùkìyàmẹ́ni aka kuma ejo amana aka ni awe da ke era ke ni wele mun na do hore aka gwawo ijaza nda ka fattakun nar ayra ba hangura walau bi shikki tamra o da kale ke ache bi debi no yin ache bi debi no e da ra nan ache bi debi no fa e mo ni ko no ka ini ko nyon wele nyan on to mo zana ko walau bi shikki tamra o da kale ke ache bi debi no yin mai ra nan age ina ngora hadis ana wani sahih al bukhari wa muslim agwa ay zaime an sana ba me ko tenje ino dawa en sana na me ko tenje osa ona oyo ko toje rahun an kime ka any last week hutba don tumne mota kan ke ya ko toje rahu de akusala ani ka ban ma sawur je kusala ni ramadan dia ha ko te oda ka bra ka kunya kene wai ha ra ho akwo dia eno na ko muri hojuan ka elene aka he ni era sho no le ra ho so ni de ya he muri he ni ini anwahi hunu yo muri hi de re e pei ayan bo muri hi na kisan no muri mizan e wai amo izana ni isa sa ana ikore tinyo da je ini imanan ona we awini tumban ya ko ijebe hunu wo muri tumba wallahi lazim abola o muri kaka o mi tumban awsa do muri him ko muri ni kenen fatubu ila allah jami'an ayyuha almu'minun abawna na e ko dawni ni o muri ka abawna tumban do muri wallahi anya na emewe agu ko na rawo inawe àwọn ọmọ nta wọn náà kọ́ zàwá tí ní wọn àhórí hàn náà ìjọ ìmọ̀ ní ìtàkẹ́ ní dàtò fíìm ìwé wọn náà kí ní wọn kọ́ wá ìdáhùrẹ́ wà wọn. wọn náà kọ́ wọn àkọ́ àhórí hàn náà dáṣẹ ìjọ ìtẹ́ náà ni. kuma a nan duniya ji tsoka ka a rina dawo ne kika biri yau eh dawo amma isa mori honi si yayi alka ya ya hu na heke de ra hu na heke ya hu na ramadan de continue ha ka de ame poro de agere mori hin aga wa ya mi tumba hadith wa ni sahih al buhari ani abu hurairah da wa hun won to mori sallallahu alaihi wasallam on to mori ka wallahi ma sho mori heku ame on to mori hi emota mi mi tumba mi mastaghfirullah mi pime me hun won mori hi dibure mi tumban ana ka oruru oh, ni seventy times ọ̀pẹ̀tàrẹ́ o ní màkàkà astagfirullah wa tóbu eléyìí astagfirullah wa tóbu eléyìí ọ̀n tó mo ní nkà mi mẹ́ẹ́ seventy times ẹ̀yìn yìí. àwọn sá ọ̀n tó mo ní sọ̀rọ̀ sẹ́wọ̀n náà kà bá ẹ̀ kà mórí kan náà jí ni yọ ọ̀nyí pa àfihàn àtọ̀dọ̀ ẹ̀ mọ́ni àwọn ọmọ mi kà á ní kúrọ̀ nìyẹn. dọ́n tó mo ní ọ̀nà àká ẹ̀ nkà máa hẹ́wọ̀n náà wa poije be ndo muri ndu e mitumba ne kame ni me ine ine ni 100 dia dis zaman ni shawen mi ka ka astaghfirullah wa atubu ilayh in hadith na ki mamu muslim odawe were odawe da me ka ono da be oni papa ni atodere man ni ono we odawe da bontun ni ono mana poije be de tumban ma ba kemre enyo na ko hawo nan aba mo itama yen wai dia maso di sana itumba dia ame da me kai tenje ni iman ele asabu ka a nyi sani ra ye in ramadan nan abi aso wala ohura mu gumo ya pataki we ni ramadan nan abo le ni ni awe wala a ana o mi hinin ana isa so mu mi hinin duwe ke inawe da anyi enworo ẹ̀sẹ̀ ẹ̀yìn àzì bó mo rí mu hàn ọdọ̀ wọ́n wọ́n sẹ́mi àgùkà ka àṣà sómori ìnù wọn nọ yẹ́rẹ̀ rẹ̀ wọ́n náà ní kòtò sà sómori yẹ́rẹ̀ rẹ̀ ayẹ̀mẹ̀ ní tẹ́ni ramadan àgọ́ òbí àtúwò kọ́ ọ wà á yín ní ti poro àyíṣà rọ́jò lọ́wọ́ àná òsó mo ka

ẹ̀yìn ọ̀gá su àgọ́ ọdún èkó mọ́ni wọn tẹ́sí kan ahọ́n náà dọ́n tó mọ́ni sọlọ sọlám kó àányá ìzọ́nú wa mi dáìka ẹ̀ wọ́n àwọn ọdọ́ mi kàṣọ́ kú mẹ́ni àkàmú wúlò èyí nǹkan náà mi kàṣọ́ kú yẹn mẹ́ni òmọ́ ní ìzẹ́ lè sùtú dòmórí àyè kyẹ̀rẹ́ ọkọ̀ wa mọ̀ ìzọ́nú. ọ̀yí ti ń jẹ ńlẹ̀ sọ́kọ́rọ̀ ìzọ́nú láàmì ọ̀zọ́ wa hàn tó mọ́ni sọlọ sọlám náà kàn ká èwo ń tó mọ́ni kàá mọ́ mi kí kaabir mi isana yi kama nyihu ɛwɔ nyɛ kɛnɛ nyihu sa e, ni ɛnyɛ ne sani nyihu ti hun ban ne to muri kaabɔ kaaka ma dɔw ye muri duwe tenjɛ tere sɔn na so kujuzi wala kaka wa dɔw asu kujesi dɔw wa di mi tumba wa yi continue wa eyi nini wa kaka statuwar allah wa tobu lai tenjɛ tere so okoro mu na mɛ ni ramadan. abona kokoro na me ni tenje to ne kuzi wa so muri kanere ni qur'an umuri kin alladhina qalu rabbuna allah abana kaka umuri yo umuri ne da aheken summa istaqamu de tenje tin na boy zane am enejesi tatanazzalu alaihim almalaika malaika na da wa yo chiya aguka wallahi malaika na da wa duwere kan halaka obin mun na do hore cause malaika e manager wa mun mete na wani sama abaka na wa dan wuyen yasa wa man kan enu erin wa man kan enu erin malaiku so ga ba enu ai ce no kan enu ko erin ba ko ne gumo no nyume ana men e eh, ko ne nu ta na ko kara we kurewa de ero kan ya suku nu ere wa nyum kare e eh, ha kare wa wa nyum kai ako imam eh, katana ko zanya za wa sai te ko no non ba bí orí màláìka náà làbẹ́rù rẹ̀ màláìka na enyocha nwere na-eme ya. lẹ́mẹ̀ à tàbí kí ẹni tó mọ yìí rẹ̀ ni sọlọ́lá alẹ́sọ́làm màláìka jìbìrì lẹ́nà àsọ́fẹ́ àná àsọ́fẹ́ wí ìtú ọmọ àká àmà màláìka àná kule kere nyi jamu ga riporo da go ha ama ke ke ya mebe tinje po tina de yesu wa omori subhanahu wa ta'ala ka tatanazzalu alaihim almalaika anan ke abu daud me di hadis go do nove ati ọ̀rọ̀ yẹn náà wọ na ke bara ibn azib radiyallahu anhu de malaika malaika America wo yi wo ni le baba de ni le be ena de tara kala o da ke le ko le de ma ni le de wo hin nai de ya me wa hin ni agbo blood go home